gbólóhùn ká bá dé dọ̀láàlù torí pé ńgbà dé dọ̀láàlù mọ̀ bí wọ́n ara yà síbẹ̀ torí àwọn kan wọ́n sì lò àgékù ìjò mm, wọ́n ní máa ṣe ní sùtà pọ̀ àwọn alábọ̀ ẹ̀kọ́ wọn ò wọn kàn máa dẹjú ẹ̀sìn rú wọn mú dọ̀là lò wọn aṣọ di wàhálà láwùjọ ọlọ́run sì ti bá wa pa náà wọn kó tó bọ̀ máa bá wa pa náà lọ́nà láfùdù dọ̀là lọ fi ṣẹ̀ríà mílíọ̀nù dọ̀là lò nù gbólóhùn ṣẹ̀ríà gangan a máa túmọ̀ sí nǹkan méjì olùgbọ́ mi ìtumọ̀ àkọ́kọ́ àlè kófòrò wa ṣíkìlì a máa túmọ̀ sí pé ẹbọ àbí kèfèrí pé àbí kéèyàn jáde kókó mà kọjáde kó nínú ẹ̀sìn a máa lò dọ̀là lò fún a sì máa lò fún máa dúnà dálíkà a máa lò fún èyí tí kìí ṣe kúfúrú tí kìí ṣe ṣírkù tó yẹ pé a máa lò fún ẹ̀ṣẹ̀ tàbí ìwà tí ò dáa tàbí ìwà tí ò sunwọ̀n so a máa lò dọ̀là tó bá ṣe pé dọ̀là lò nù sẹ̀ríà ìtumọ̀ ẹlẹ́ga méjì ní bẹ́ẹ̀ fún hmm. ìtumọ̀ àkọ́kọ́ wọ́n máa túmọ̀ sí pé kèfèrí ni wọ́n máa túmọ̀ ẹlẹ́kejì pé kìí ṣe Eh, nínú àwọn eh, example tó wà fàlà àkọ́kọ́ tí wọ́n wá bí alẹ́ rè pé wò lọ́pọ̀ jù náà Al-Qur'an òun ni ká máa lò fún kúfúrù wọ́n máa lò fún shirk kọ́ máa lò fún rídà òun lọ́pọ̀ jù náà Al-Qur'an ọ̀pọ̀ kan kése ẹja kéde ẹ̀mẹ́ oṣù Al-Qur'an la wà Suratul Jumu'ah ọlọ́wọ́n bá sọ pé walladhi ba'atha fil ummiyyina rasulan ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آه، او نون لا في ضلال مبين آه، آه، كفروا لليون سوره ال عمران الى اي 164 الله عز وجل لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا منهم من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين aburú kúfúrú náà nù ẹ̀rọ sọ́dọ̀ zomar aya twenty two ọlọ́run ọba sọ pé. afaman sharaha Allahu sadrahu lil islam fahuwa ala nurin min rabbih. فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين سورة الزخرف آية 40 ọlọ́run ọba tún sọ bẹ́ẹ̀ náà pé. أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين sọ́dọ̀tò tòsí sọ́dọ̀tò lè múlíkì àyà kẹsàn-án ọlọ́run ọba tún sọ pé. kọlu bala kọdíjà àná nàbí rún fàkàndàbẹ̀nà wàkúnná. wàkúnná máa na zàlọ́lọ́hùn mi ní ṣáyí. in antum illa fi dalalin kabir. Suratul Mulk bákan náà àyà twenty nine. Qul huwa ar-Rahmanu amanna bihi wa alayhi tawakkalna. Fasata'lamuna man huwa fi dalalin mubin. Ah, ẹ dọ̀lálù mubin dọ̀lálù kúfùrù kúfùrù kúfùrù gbogbo ẹ̀ dọ̀lálù mubin dọ̀lálù mubin. Ẹ jẹ́ àlọ́ wo àyà tó jẹ́ sí pé dọ̀lálù ń bẹ́ẹ̀ kì í ṣe kúfùrù dúnà kúfùrù ni àyà táwa ń bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ kàrà kọ̀ọ̀kan náà kọ́kọ́ kéèna. آه. إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا fi dalalin mubin. bẹ́ẹ̀ náà suratu Yusuf bákan náà àyà ninety five wọ́n tún ròyìn bàbá wọn pé dọ̀lànù kì í ṣe kúfùrù wọn gbọ́dọ̀ kàfàrà bàbá wọn àtọ̀ wọn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nínú ẹni ọlọ́run ọba sọ pé suratu Yusuf àyà ninety five ọlọ́run ọba sọ pé. qalu tallahi innaka lafi dalalikal qadim. bẹ́ẹ̀ náà ni hadith tó gbajúgbajà ni táwọn kan tún tùkùtù tí wọ́n fi dojú ayé rú tí wọ́n da gbogbo ẹ̀rú tánà bí alayhi salatu wassalam ó ní kullu bid'atin dalala. kullu bid'atin dalala. gbogbo bídà dalala ni. Hmm. ẹ̀ẹ́n àwa ké àkékù kéwù àgékù ejò kọ́ wá ní gbogbo bídíà ní kúfúrú ah, ah. ṣe mọ̀ pé ó sọ̀sọ́ kú sọ ọ yẹ kó yá pé ọmọ lúgà ọmọ sẹ̀ríà méjèèjì ló kú ọ̀kú bẹ́yìn àbá tiẹ̀ mọ̀ sẹ̀ríà tí ọba ọmọ lúgà ọ̀rẹ́ mọ̀ sàn ọba lọ́nu lúgà rọ̀ bí àwọn sọ fún pé dọ̀làálà máa túmọ̀ sí báyìí báyìí báyìí ọba tún lọ́nu sẹ̀ríà náà ọba digbí ńbẹ̀ náà so dọ̀làálà máa túmọ̀ sí kúfúrú a sì máa túmọ̀ sí ti èsè kúfúrú ìyẹn ni pé a máa rí nínú bídíà hmm. a sì máa rí nínú bídíà tí